alhamdulillah àdá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ọba tó pẹ́ tó sí ọba tí ọpẹ́ yẹn ọlọ́run ọba aláàánú tó jẹ́ kí ọ̀kan nínú àdúrà táǹtọ̀rọ̀ níwájú rẹ̀ kó gbà àdúrà náà ní wípé kí àwọn ọ̀rọ̀ náà kọ̀rọ̀ ní ọba wa láyé ìyẹn ó sọ ọ̀rọ̀ gbà nínú àdúrà atún á ń bẹ̀ báyìí ọlọ́run kọ́ wọlé adúgbò rẹ̀ kó já rọ̀ sí ilé kó má ṣe eléyìí náà ní ẹ̀rọ kan tó kù gbàgbà rẹ̀. sọ́rọ́ tó mú kálá tá à ń dún lọ́wọ́ kí ọ̀dọ́ mi tó kó á wà á sì bí sí i. kátó wá bọ́ síbi súrà tá a fẹ́ dúdú dáadáa nínú rọ̀mọdọ́ọ̀nù yìí nítorí wípé àwọn síwájú àwọn ìdáhùn bá a lọ káwọn dàbí wọn. lẹ́yìn eléyìí àwọn àmọ́ lọ sí sọ́rọ́tò Mujadila àwọn àmọ́ bóun náà bọ̀ wá síta rẹ̀. ibi tá a bá ba dé yọ̀rọ̀ mọ̀lọ́mù tó bá fi lọ lẹ́yìn ìrọ̀lọ́kọ́ ìgbẹ́ ńlá tẹ̀síwájú. mọ̀nà bóyá a ṣùgbọ́n eléyìí tá à ń lọ́wọ́.

ti gbé ẹ lónìí níbi ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹ àdìsọ̀rọ̀ níbẹ̀ bó ti ẹ̀jẹ̀ wípé mo sọ̀rọ̀ kẹ́kẹ́ àwọn èèyàn náà mi létí wọn àwọn ọ̀sán ń jọ ibi tá àwọn àlọ́ lónìí ní ìpolówó wáṣà máa dà ọ̀lẹ́lá iná kúmọ́jẹ́rì ọlọ́run tó bá tọ́jú àdìgbèyàmà. àwọn tí wọ́n jẹ́ mọ́tà na tí wọ́n ní sọ̀tà ìgbéyà tó àjọ mi yẹ àwọn ọlọ́wọ́ ọba ọba tó láàárẹ̀ ká ń bá sọ̀rọ̀ ibe torí pé tó bá ibi tọrọ ọ̀rọ̀ ọjà sí sọ níbi mo mi lẹ́yìn tó sọ ẹ̀rọ ní tọ́lọ́ bá ti sọ̀rọ̀ nípa ìjọba yóò sọ̀rọ̀ ti sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ àwọn tó ní àkúrẹ́ ọmọ ya rẹ̀. náà ọba tó lọ àdẹ́já wá ń sọ̀rọ̀ àwọn kí ni ọ jẹ́ ọwọ́ àwọn wọlé ó tún wá padà sí ọ̀rọ̀ àwọn ẹnikẹ́ni ó ní ya bá yá láyé ẹni tẹ́ àwọn tí wọ́n jẹ́ mọ́ta gbé wúwọ́nà ọlọ́ni kò lówó ẹ máa jẹ́ wọ́n ti àmà kí ẹ̀mú ẹ máa jáàdùn ọ̀nìyànlá torí pé ìgbádùn ilé ayé tó ẹ jẹun kò sí bó ń Wata àmàjà ewu ẹ̀ máa gbádùn kò ṣe pọ̀ tó láyé wò lè dá a tún ọ̀gbà nù ẹ̀ di àsìkò dọ́lọ̀ ọ̀pọ̀ ìtumọ̀ rẹ̀ ẹ di àsìkò dọ́lọ̀ ọ̀pọ̀ fún ẹ̀sìn àwọn èèyàn wá wálé ayé wọ́n jádùn àwọn wálé ayé wọ́n jẹ wọ́n mú wọ́n sọ àwọn ẹjẹ́ àwọn ẹjẹ́ wà àwọn tí wọ́n bẹ tí wọ́n ń sọ̀rọ̀ nípa ibi wọ́n lọ àwọn náà lọ ń ẹ̀rí jẹ ẹ̀rí lò ó ní òfin jẹ gbọ́rọ̀ kọ́lọ̀ lẹ̀ ọlọ́wọ́ á ní kò lè ẹ máa jẹ́ wàtàmátà ẹ máa dádùn ìgbọ́n kọ̀ ní díẹ̀ abẹ́rẹ́ wọn bọ̀ bàtọ́ láàrin láti mọ àánú ẹ̀sìn táàjẹ tó wà lórí ikú ọlọ́mọdé àwọn ìgbàlù táàjà tí ó lè bínú sí wa ọlọ́mọdé àárín ọlọ́mọdé nínú àkóhùn gẹ́bí tá a sọ láàárọ̀ ní ìdílé ilé ayé àmàlíyà ni kì í ṣe àbàlíyà àmàlíyà ni kì í ṣe àbàlíyà ìdílé ilé ayé yìí ó ti ní àmà ti ní àmà olóore ó ní ìjọ sàn kì í ṣe ìjọ kì í ṣe ìjọ ayé ìgbéyìí. ìyẹn ló fi jọ́jọ́ wípé ibi tá a wà yìí dáàrú òwúrò ni wọ́n bí ìgbà tí èèyàn fẹ́ sọdá bá a ti wà yìí agbẹ́rin orí bíríìjì láwa tá à ń tọ̀ ọ lọ mi ti yé ọ̀fẹ́ nípa abẹ́rẹ́ dá sí àpàrà lódì kejì rẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ mọ́kàzì wúnà síbi torí pé ẹrùpẹ́ ẹ̀rìn ìgbà jẹ ẹ mọ́ jẹ síbi tí ẹrùpẹ́ ẹ̀rìn gbádùn ni ẹ máa gba iná ohun ọlọ́run ní ike mú jírí mù ní kẹ́ ẹ̀mọ́ tí wọ́n tọ́lọ̀ nínú ọmọ mi ìdíwọ̀ rẹ̀ ní bí irú ẹ̀sán tá a fi sọ pa àkàn ẹ̀yìn ẹ̀ máa òjé ẹ̀yìnà gbọmọdéré wọn wọ́n ti mọ àwọn onímọ̀déré mu tọ́lọ̀ ti sọ̀rọ̀ ń pa ń fa lọ́wọ́ ọ̀hánà táà nẹ́bi ti kí nípa wọn fún ọlọ́run wá wulẹ̀ wá yí pé ìyàbá ìyàbá ìní yìí wọ̀nyí nìyí o tẹ́ ẹ bá ti mara yín sí ìyà tí jẹ kò lẹ́gbẹ̀ẹ́ o ìgbẹ́ mi yé ẹ̀wọ̀ mi yé wa. anábì wa Yusuf alayhi sọ̀rọ̀ àtọ̀ nígbà tó fẹ́ mú àbúrò rẹ̀ sọ̀rọ̀ ọ sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n wá ra nǹkan ní tó wà ìwé ní ti ń bọ̀ lọ́wọ́ àwọn wọ́n sọ̀rọ̀ débi àbúrò rẹ̀ tí wọ́n sọ fún wọn pé tó ní bí ألا ترون أني wọ́n ní ẹni àbúrò kan tó ń wà nílé lọ́dọ̀ bàbá rẹ̀ àbúrò yìí kẹ́ wájú bọ̀ bọ̀. mo ṣe dáadáa pẹ̀lú ọba yẹn wọ́n ti ní gbogbo owó ọjà tí wọ́n rà tí wọn sùn wá fi ọjà tó bí ọjà ẹrù tí wọ́n rà ọjà tí wọn rà owó tí wọ́n sàn wá ọjà rà tí padà lọ ní kì í ọjà torí yìí rí lọ́jọ́ tí wọ́n ṣẹ́múlùbà yìí ó ràkúnmí ẹyọ ọ̀kan tó bá lu ẹrù yìí sọ̀rọ̀ ewu nípa wọn. tí ẹ mọ̀ yí pé ọ̀kadà ní ìsìn ń bí ráìsì àpò mẹ́fà síbẹ̀ náà yọ̀ wọ́n ti gbé mẹ́fà mẹ́sàn-án yóò lórí yìí ọ̀kadà ẹyọ ọ̀kan ẹ wá láti ràkúnmí ẹgbẹ́ tó ń bọ̀ tí ẹ bá dùn mẹ́sàn-án àwọn yẹn ta àbúrò dáa. ẹ wá wọ ràkúnmí ràkúnmí yóò gbé tóbi tẹ ẹ màtí mẹsàn-án ta sọ ọdẹ bàtọ́jú márùn tó ń dẹ bàtọ́jú gbẹ̀yìn tẹ́bẹ̀ náà ẹgbẹ́ kan mẹ́ta kan tó bẹ́ẹ̀ ní jẹ́ fọ́nrì ọdẹ bàtọ́jú ọdẹ sọ̀tún ti lọ tòbí ó sì wá jì í kéèyàn wá kéèyàn bí wọ́n ti tó kí wá wá jà sí máa kéèyàn wá kó wọ ọjà ó fẹ́ jẹ́ kan padà wá sáàjọ mi. ìgbà tí wọ́n wá délé wọ́n wá ń sọ fún bàbá wọn wípé mo ní àmì náírà kẹ́yìn sàárò sílẹ̀ máa ná àhọ́ ọ̀nà náírà wọ́n ní bàbá táwa ti padà lọ sí ìṣúra torí ìṣúra tó ń bàbá wà sáàbù lọ́wọ́ ọ̀ràn àbúrò wa yìí náà tẹ̀lé à torí wọn láwọn ò ní tajà fún wa máa wò tá a bá mu lọ tọrọ ti ní bàyí láǹtà fún yẹn yìí fàlà kẹ́hìnlá lápò ẹ̀ńdí padà bàbọ̀ tẹ́ ẹ bá ti mọ́ máa yẹ wá kò sí ọjà fún yìí ẹ ti mọ́ sùn náà ẹ̀dàgbé kárí ara ìkó láwọn ò tajà bá rọ̀ sùn ẹ̀gbẹ́ ara ọ̀sùn ní ìgbà

kí ẹ tún mẹ́lẹ̀ náà wá láyọ̀ ni ó jẹ́ òun ìyá àlùmí ó jẹ́ aláàmọ́nà fún àyè mi ìlàkàmọ́ àmì ń dùn fún aláàbẹ̀ yìí ní àwọn bá mi lò ṣé mo ti fọkàn balẹ̀ sí ibi yusuf kí ẹ tún fọkàn balẹ̀ sí ibi eléyìí náà ẹ máa dáná mi wọn náà bàbá àwọn ní ara ṣùgbọ́n ọgbọ́n tí yusuf lò ó ti ṣe kí lọ́jọ́ mi ṣe lò. ولما فتحوا متاعهم وجعلوا قالوا يا eléyìí tu ẹrù rẹ̀ iye owó tó fún ọba bá padà nù ẹrù eléyìí náà tu ẹrù rẹ̀ ọgbọ owó mẹ eléyìí náà tu ẹrù rẹ̀ ọgbọ owó mẹ wọn yá àbá bàbá bàlámà fata fún wọn tá àwọn ọjà tó lè lọ àtàwọn ọjà sí lẹ́yìn wọn ní bàbá máa nà bìbítà tó wáyé ayé kéèyàn máa rẹ kó tó máa gbowó padà hàbíyí bìlọ àtúnmẹ lójà sí lẹ́yìn owó ọjà wa ní ọjà padà fún àyè. torí àwọn àmọ́ àfi torí nígbà tó jẹ́ pé kò ṣe kìí ṣe mistake tẹ́lẹ̀ níjọ lè ṣẹlẹ̀ bá mi ẹgbẹ́ ya bá mi ya bá mi wọ́n máa fún wa padà. dáàbò àmọ́ wọn àmì àlànà tá a bá ń kó ọjà wọlé báyìí fún àwọn fámìlì wa bàbá jẹun ìyá àwa náà jẹun torí àbúrò wa tá a bá mọ̀mọ̀ yìí lọ a ti lo didi ẹrù rà fún mi kan kò yé wánà ìjà àdùkáyílá báyìí rè báyìí rè fún òkùnrin àwọn ọmọ wípé Yusuf fẹ́ má bọ̀ rẹ̀ lọ́dọ̀ ìyá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ kálíbà kì torí pé bá fún bí ní ni wọ́n ti dé bí Yusuf ó ní ìní àná àkókà wọ́n lè má mọ̀ mí kí n ọ̀rọ̀ kiri tìjọ́ mi tó ń wo ìní búrọ́dà rẹ̀ ní gẹ́gẹ́lẹ̀ ní rẹ̀ sọlá sọ́kùtà yìí fi máa ta ọ̀nù yà mọ̀ ara tí wọ́n bá ní kí wọ́n dá mọ́wọ́ ní jẹ́ mo sá mọ̀ bá ní jẹ́ wọ́n ti dà wá mo fẹ́ mú ọ̀tọ́ dọ̀ ní ó rí kẹta tí ó ṣẹlẹ̀ mọ́ bẹ̀rù o máa ń ṣe kẹta o sáwọn wọ̀ ni o ní pọ́blẹ̀mù kò ọlọ́run ti si lórí n'olu gbogbo ìdàrọ́ ọwọ́ àwọn ọjà fún un kiri tí wọ́n fi wá àwọn ọjà tí di ma àyàtúhálẹ̀ ìrìnà lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ní ọyá ẹ̀pàlùwẹ̀ ẹlọ́gún ní ọmọ kéde ìkéde bàbá ẹni lóde wá ẹni tẹ́ wá rajà ti jáde ẹni tẹ́ wá rajà ẹ ti jáde ọlú àkọwàlú àlẹ́yìn mọ́lá ilẹ̀ sọ̀rọ̀ ní ìpàlùwẹ̀ lè rí alójú a running at scale. wọ́n ní nǹkan àwọn ọba lásánù ẹni ọba sì mú wá yóò lọ dídí ẹrù làkúnmí ọmọ mi kò lẹ́yìn tí ọba pé òun ló wà kọ́dà ń tọ̀ mọ́ fi pé yóò rí bàbá àti ah, àìsẹ́ wa máa wá arajà mi ẹ ti mọ̀ káwà yìí sọ lè wà ibi tí mo wà ń lọ nítorí àwọn tọ́lọ̀ wọn bá ń bá sọ̀rọ̀ tó lọ pé kò lówó wáta ń tà ọmọ kí wọ́n sọ pé mo jírí mi kò yé ọlọ́run ilẹ̀ sọ́mọ́ yín pé ìyàbá yín ìyá yín torí mú jírí mù ní ìtumọ̀ rẹ̀ ní pé irú ìyá tí ń jẹ mú jírí mù ó ní kíni o mo lẹ́jẹ̀ o mi ló wà gbọ́ mi ní alágbèé yusuf wá dìde o ó ní ìtọ́mọ kékeré ó mà ju ibi tó ń ti wá ó sì mú fi wọ́n ní ẹ̀yọ́ mọ̀ ẹ̀ yín. wọ́n ní bàbá ẹ̀jẹ̀ dáa nínú mísírà tí Yusuf wà ẹni ọba jalè onídàájọ́ ní ìlú wọn sáàmù tí wọ́n ti wá ẹni ọba jalè tí wọ́n bá ti mú ó di ẹrú ẹni tó ní tó jì òye ẹni tó ní tó jì ó ti di ẹrú ẹ̀bà olóní nígbà tí lè dín nǹkan ẹ̀ tọ́wọ́ báyìí lè bà ọ́ ó ti di ẹrú ẹni ìyẹn lójó bí wọ́n lè rìn yí pé ó kì í tó àìkúrò lẹ́ẹ̀pátá bá mólè lóyún. ẹ̀sán òní bá fẹ́ sọ kọsọ fún aríkẹ́ rúùlù ní lọ́dọ̀ ẹ̀sán ẹgbẹ́ wa ó kú mọ̀ tuntun lọ àwọn jàzá òhun máa ń wo o ẹni ọba ti jalè tẹ́ ẹ bá ilé ọlù ẹ̀ tẹ́ ẹ bá ń bẹ̀ wọ́n náà lẹ́bi dì ẹnu ọ̀nù lọ ó ti mọ̀ fún fìdí ẹnu wà náà tí bá sọ nǹkan yóò ní àfúnlẹ́ ètò bẹ̀rẹ̀ mi ìrùkọ ẹgbọ́n mi yé bàbádà àbí ẹ̀yà tèèrè wà ń kọ́ ń tu ẹwà àwọn ìgbà rẹ̀ kọ̀tán ẹ̀gbọ́n ti wọn wà ń kọ̀ ìyẹn lọ́wọ́ mi sọ pé kulú wàtà máa tà ẹ máa jẹ ẹ máa gbádùn iná àpò mọ̀lẹ́rẹ̀ mújírímù ni ìtumọ̀ rẹ̀ ní wípé irú ìyà tí mújírímù mẹ́rẹ̀ jẹ lẹ́yìn náà jẹ torí ẹni ẹ̀yìn náà bá mú ní mújírímù ọ̀daràn ní mújírímù ẹ máa rú ìyà tí ẹ̀yìn jẹ ẹ tọ́lọ́wọ́n bá ròyìn fóun fi di àwọn amójírímù àná tó bá rí bẹ́ẹ̀ inú náà tó rùn náà ní ẹ máa retí irú ìyàwó mójírímù ìròyìn irú ìyà táwọn ọlọ́wọ́n ọba tó láàrin kátà fi dà àwọn tàná tí máa jẹ lọ́dọ̀ ní olè ọlọ́mọdé àmì fún ẹni ẹgbẹ́ náà nnọọ ní kò lè gbàgbọ́ kò ní gbogbo ha síbẹ̀ náà ẹgbẹ́ tóra àmọ́ ti ń jẹbẹ̀ ẹnìkan nínú àtàwà bí kò lè gbàgbọ́ kò ní lè síbẹ̀ náà ẹgbẹ́ kọ̀ kọ́dà ń jọ́ mi àwọn èèyàn fẹ́ pè lólè bọ́ wọ́n wà yóò rò ó kéwì bóò débi jẹ ẹlòmíì lè fẹ́ dìjà yàrá ní pé yóò ní kúrò ló lè ní àkókò yóò lè jẹ́ kí ni níjẹ́ bí mi lówó tó sọ̀rọ̀ tí mo mú wẹ̀ ní yorùbá amásílá mi kéwì kò sẹ́ni tí wọ́n gbà tí wọ́n lò ó kọjá kò sẹ́ni tí wọ́n gbà tí wọ́n pé wọn ló lè lọ́jọ́ kálukú lọ́gẹ́tì wọn kì í ọ̀la àpà lọ́gẹ́tì wọn kì í lówó lọ́dà kírímìnà ọlọ́run ti jà ń kírímìnà. Olú wáṣà máa ń dà ẹ́ o. Wáyé lórí yàwó máa ń rí lílú kẹsìlí. Ọlọ́run ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Eléyìí fi ṣe ọjọ́ àlùkìyáámà àwọn tí wọ́n sọ pé irọ́ lọ́lọ́run pa torí ẹni ọba ti ní irọ́ làwọn àná ń ṣe ọlọ́wọ́ bá ń pa ọlọ́lọ́ parọ́ ọlọ́ni ẹgbẹ́jọ́ náà wọn bá wọn bọ̀ àwọn tí ń fi àwọn àmì ọlọ́ọ̀ni ọ ọlọ́ni wáyé nìkan máa bá wọn wá ìlà. wàyídá ti làlàhùn ọ̀gá ẹ̀wò ẹ̀dá pa àwọn ọmọ ẹ̀mọ́ ọmọ ọ̀sọ́dọ̀ kí ni ó ń lè báyìí. alọ́wà ní tí wọ́n bá ń sọ fún wọn wípé yọrọ́gà ẹrù gúrọ̀ láàyọrọ́gà wọ̀nyẹ̀rù àwọn afọ́dún tàbí níbẹ̀ wọ́n ní pé káàrù fún wọn ò ní rùkù ṣe láyé àbíláwùsí àwọn a àwọn kan tí wọ́n tún sí àlùkè àwọn wọ́n ní nítorí ìpọ́lọ́ wọn bá sọ wípé yá ọmọ ndị sáàpù àtàkùn wáyé àwọn ìlà wọ́n ní ááyà yìí ó tún yẹn lè tàn kálọ̀ tó bá dọ̀jú àlùkè yáàmà wọ́n sọ fún àwọn akọ̀lọ̀ rẹ̀ sí ètò ẹ̀yà ẹ̀ máa bọ̀ ẹ̀ wá forí balẹ̀ fọlọ́run fọlọ́run ṣùgbọ́n àwọn ọbẹ̀ ṣe bẹ́ ẹ̀yin wò ní tẹ̀ wọ́n ní lèkùn lèkùn ọlọ́ni kọ́ ṣe àtẹ àbísọ́ ìgbà yẹn ní ẹni ó bá ya kì í láyé ó ti wá yẹn ìyẹpẹrẹ ó bò wọn lójú ìyàwó àpò ìrìnlá ìyẹpẹrẹ ó wà mú wọn dàrú ọlọ́run ní àdéhùn ṣe bẹ́ẹ̀ fún wọn tó mọ̀ nígbà bẹ̀rẹ̀ mọ́ nítorí tí wọ́n kọ́ ní sáánú. nígbà tí wọ́n ń bẹ láyé tó jẹ́ pé wọ́n ń sáàlì mú náà tí ò ṣe ìlà kankan lára tí wọ́n ní àlàáfíà wọ́n ní kí wọ́n á forí balẹ̀ kọ́lọ̀ wọn ọ̀dà wọ́n tó wá forí balẹ̀ láti fi àmà rárá kí wọ́n forí balẹ̀ ìyá wọn tí ìforí kalẹ̀ láyé ó náà ní kí wọ́n ní lè tẹ̀lé bá kọ́lọ̀ láti fi àmà nítorí kí ìyá wọn lè bá àwọn kan náà àwọn oníṣẹ́bí wọ́n ní tọ́lọ̀ wọn sọ ọ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni àyè. Ṣé kí àwọn wọ̀nyí jẹ́ kòkí? wọ́n ń ṣe tẹ̀kìrì ìbò àwọn ìránṣẹ́ ọlọ́run tẹ́ ẹ bá tún wá sọ fún wa láyé wípé ìyẹ̀wò kà ẹ̀wò sọ ìlú wa nìyẹn ọ̀yẹ́ bá kí làlámù sọ ìlú tí wọ́n bá sọ fún wa láyé kí wá kí mọ̀ láàyè sọ̀rọ̀ ìlú wọn nìyẹn. ìyẹn wá máa dí á má báwo ni òkú òṣè pàtàkì tó nínú òkú. alimami alikufori rahima allah ta'ala mo sọ àwọn kan bẹ́ẹ̀ yẹn ìlú azaba lọ aláwọ aka lọ ká ẹgbẹ alọ wọn á ní tí wọn bá ní tí wọn bá sọ wípé ní ìdájọ́ ni àwọn dada bẹ tí wọn kà wọn ra wàjúwà jẹ fara ọgá rẹ àwọn jẹ àwọn iná ọdún àbáńkà àwọn dada bẹ tí wọn kà wọn súnmọ́ ẹ bí ara wàjúwà ìrùbá láyé mi ti yẹ wọn ní ìyẹn dálà aláàrò níyàtẹ òkú ọtí sọ̀rọ̀ àyà yẹn tí ó yẹ wà wípé ẹni tó bá kírun tí ò kú ní o kò yé torí pé ọlọ́run ọba gẹ́gẹ́ da ìrún pẹ̀lú òkú ìdí òrùka pé wáyé dá bí làlárọ̀ ń sọ ní láàyè sọ ìlú náà ó ní wáyé dá. ọlọ́run ní bí wọ́n bá sọ fún wọn nígbà tí wọ́n ń bẹ láyé wípé ẹ wá kírun wọn ní kírun. ẹ wá wòye mùsùlùmí kéèké tó kà tó kà èyí ó pè á lọ mùsùlùmí kéèké ẹlòmí ò ní òun kà kọ ẹlòmí ò ní ẹ máa bó ń bẹ lọ kọlọ sí rọrùn fún mi tálọ́ wá ṣe oúnjẹ tó ń gẹ̀ lọ tálọ́ wá ṣe náà fún ọ láti wọ̀ sọ tálọ́ jẹ́ ọmọ wípé arojúṣe rẹ oní kíkọ́ tọmọ nílé ìwé tí ọ̀wá jẹ́ ọmọ wípé arojúṣe rẹ kò kí wọn kọ́ ẹ̀wọ̀n táwọn ẹ̀mí sọ̀rọ̀ tẹ̀lé wá jẹ́ ọmọ wípé ọmọ wípé ọmọ ẹlòmíràn lọ sùn ẹlòmíràn lọ sí gbàgbé ẹlòmíràn lọ sí ìyá ìyá gbẹgbẹ ní tí o wà wọn kọ padà lọ sí sọ̀rọ̀ tí wọn yà wọn wulẹ̀ lọ bẹ́ẹ̀ tẹ mọ kàn sọ bẹ́ẹ̀ báwọn èèyàn ní ọlọ́run bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ó sọ̀rọ̀ àwọn ìwà ẹ̀kọ́ ọ̀rẹ́ nínú àwọn kí á lọ sí nàbí yá ànábì olódodo òdodo rẹ̀ pọ̀ kìí parọ́ ọlọ́run ṣe lánàá bó ṣe kú ọ̀hún bẹ́ẹ̀ àti tójú rẹ̀ àjọ̀rọ̀ ló sọ ní àsìkò ọ̀nà àtijọ́rọ̀ parí fúlàní ẹ̀dígẹ̀ ẹ̀dẹ̀ wà ìdíje ìgbẹ́ ọlọ́jọ́ pọ̀ ọgbọ́n tó ní ìmọ̀ ńlá ó ní nígbà wo kí á nà wọn kọ́ lè sàn án wọ́n á nà rọ̀ lóòrùn. mo máa ma fi mọ́kùnrin sọ̀rọ̀ lóòrùn fúlàní lọ́wọ́ àdéhùn àti ọlọ́wọ́ bá ní àdúgbò wa mú bá ẹni tó ní ẹ̀ka sọ̀rọ̀ nínú òkè àwọn ìgbésọ̀ kí ṣe nǹkan torí àdúgbò torí ọlọ́run nínú. wàkíánù ọ̀túnrà nàìjíríà ó sì jẹ́ ọ̀tún ọ ọ̀rọ̀ àrò ọlọ́run sọ kí ẹ sáàmù tó dà nínú mélòó ó di mélòó dáadáa kọ̀kọ́ láyélẹ̀kẹ̀ tán ìgbàdọ́ làwọn sọ ẹ̀yẹ tán ọkọ̀ sọ́dọ̀ ìsìnmáyé ó lè ní àwọn kí a nà sọ nípa ìwádìí ó yà ànábì wa ìtumọ̀ yìí gánà sọ́ọ́dún pẹ̀lú wa rẹ̀ kì í pàdé òwò yìí ìmọ̀ bí i àti. wàkàánà rọ̀síwúrà nàbí yíyá ó tún jẹ́ màá ṣe ọlọ́rọ̀ ó tún jẹ́ ànábì ọlọ́rọ̀ kí lọ́lọ́wọ́ àwọn ọ̀rọ̀. وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا máa tẹ̀síwájú ó lọ ní wàtí àná ya wúrò ahẹ́rẹ́ àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ ń pa àwọn ẹbí ẹ̀ láti yá mú àṣẹ ní máa ń pa àwọn ọmọ ìgbẹ́kẹ̀ ní ẹ̀kọ́ náà lọ yóò tó pa láti ẹ̀ láta wàtí àná ń darọ́ pé ní ọlọ́run àyọ̀ ó di mélòó ó dà nábì mélòó náà tó ọ̀rọ̀. ọjà kọ̀ọ̀rọ̀ fún mi tí bá ti gbólẹ̀ ní ọjà àwọn ní pè calculation bẹ̀rẹ̀ calculation bẹ̀rẹ̀ <laughs> ìgbà tó làwọn wá tún sọ̀rọ̀ tiẹ̀ tán ó tún wá bọ́ sórí ànábì bọ́ sórí ànábì àyèrí ó ní ìnà ọ̀hún kíánà fèdí ọ̀hún ó lóun náà ó sì ورفعنا لهم مكانا عليا ọlọ́run tó láà ṣàdéga fún ojú mélòó ẹ̀rìnká lójú márùn ẹ̀rìnká lójú mẹ́fà tí márùn lẹ́ẹ̀ mú àbí mẹ́fà ẹni bá mẹ́rùn kọ́nàwọ́ ààyà ìyẹ́ ẹ̀ tó bá mẹ́fà ọlọ́run àmẹ́fà náà wà àmẹ́fà náà wà ọ̀dá Ibrahim Musa Haruna Ismail àti ọjọ́ mẹ́rin ẹwà mọ̀ ìgbọ́lọ́wọ́ wá àwọn mara àlọ́tán ó ní ìlà ìjà gbogbo àwọn tí mo dárúkọ yẹn. àlẹ́bíná aláwọ̀ ọlọ́ni àwọn tá a ṣèbẹ̀rẹ̀ alé lórí nù nínú àwọn ànábì ọ̀rọ̀ àwọn aláǹpa ń jẹ̀rẹ̀ àwọn lórí mẹ́rọ mẹ́yàdì ádámà jámàtó tá a bá ń ka àwọn ọmọ ádámà tí wọ́n wáyé rí ọ̀nà ọlọ́run àwọn yẹn bẹ̀rẹ̀ ọmọ ádámù ni wọ́n ọlọrun sí wọn wọ́n jẹ́ wọ́n di ẹni tí ó jẹ́ pé bí ayé ìdí kó gùn tó ó wọn ní sáńbẹ̀ táyé òfin parí ó wọn ní ilé tí wọ́n fi wáyé wọ́n pé ilé òbí wọn ti mọ ilé ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ kẹ̀kẹ́ ẹ̀jẹ̀ òbí tí wọ́n ti wáyé síbẹ̀síbẹ̀ ògbọ̀wọ̀ pa wọn nílùú gbogbo àwọn tá à ń bẹ́ ń rí ọdún mélòó la lè dákọ̀ rẹ̀ olùdó àgbà bí lọ́pọ̀ ẹ̀ lẹ́yìn olùdó àti ń jẹ́ kílókè lọ́pọ̀ ìyàwó ẹ̀ sáńbì sáńbì eléyìí ti sùn bá ti wọ́n mọ̀ gbà wọ́n gbàdú àtàyè ìparẹ́ lọ bẹ́ẹ̀ lómi inú ti gbèpè táyé ìparẹ́ tí láwọn ọmọ tó péjẹ rẹ ìdí wọn náà bá fẹ́ gbà mójútó ramadan bẹ́ẹ̀ lómi bá ti fẹ́ sí ìwé mú ẹ lómi ìdẹ̀pẹ̀ pé ìwọ náà ó mú ọ̀rọ̀ ìjà lọ ìjà bá pàṣẹ ó tó fi fún mi à tí èèyàn bá wo ọ̀rọ̀ táwọn ẹlòmíì máa ń dá ẹ̀gẹ́ ìṣèyàn èèyàn ò ní ṣàdúrà kan láyé èèyàn ò ní pẹ́ ṣàdúrà máa gbàdúgbò kó máa dín àṣẹ lọ. ọ̀daràn pọ̀ lóye òkúrọ̀ ajá àdé ẹwà àwọn tó náà lóye fi dínkù fi dínkù fi dínkù ní ìlú bẹ́ẹ̀ náà yẹ ibi tá lọ rè wọ́n ní máa torí àwọn ọmọ ádámù àti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ọmọ ádámù náà làwọn tó bá oyè gbogbo ẹni tí ọba ní wàhùn pọ̀ gbogbo wọn lọ sí làwọn onímọ̀ àbí pé ní wàhùn ní abúlébáṣárì fàání abúlébáṣárì fàání bàbá àdúgbò ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ìgbà ọba rẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì bàbá àdúgbò ọba rẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ ní ádámù ṣùgbọ́n gbogbo ọmọ ádámù náà ọlọ́run àwọn ọ̀run àbẹ̀tàn oyè àyàfẹ́ ní ọba ní ṣòwò kọ̀ ní ajẹ́pẹ́ ní ṣòwò ní abúlébáṣárì àfà òye tó bá wá rí bẹ́ẹ̀ wà mí máa ní àdá iná wà títà bá iná tẹ̀sí sùn wà mí ọlọ́ nínú àwọn àrọ́mọdọ́ ma Ibrahim àti Ibrahim ti ṣe Yakub وممن هدينا واجتبينا nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn èèyàn fẹ́ káwọ̀ ọlọ́run bá lásán àmì àwọn aláṣẹ wọn nínú ẹ̀sìn ọlọ́run tó wà nínú ẹ̀sìn àrọ́dọ̀ wà ní ma ní àdá iná nínú àwọn tọ́lọ̀ wọn bá fi mà ọlọ́mọdé wà lọ́wọ́ sọ̀rọ̀ láyé wájú kàbáyé na àṣà wọn lẹ́sà ọlọ́run tàwa jáwa náà jẹ́bi tí ó wáyé tí ó dàbí ó wà lòdì tí ò ní balẹ̀ ó mọ̀ náà àwọn ọ̀dọ́ àgbà padà. ọ̀rọ̀ yìí náà tó ti lá àlàyéhìn àyà sọ̀rọ̀ mẹ́rin. ẹ gbọ́ ìgbà tó lọ́wọ́ ìrọ̀rùn ó fi àwọn yẹn ó sọ̀rọ̀ mú ó fi gbogbo wọn. àwọn àròyìn ndị àròyìn oríṣiríṣi ọlọ́run ènìyàn ò sì bí kù nìkan lọ́kàn kan wọn kọ̀ síbẹ̀ ní àyẹ̀wò ẹ̀kọ́ ṣùgbọ́n nígbà tí ó wà mílí yìí wá ọwọ́ àmú wá ń pé ìròyìn gbogbo wọn ni ó ní ìdá la àlẹ́ ní kò ní àlẹ́ káwọn òfin ta ń jọmí ìlú ka ayọ̀ ọlọ́run ọba fún wọn káwọn kan sọ fọ́ọ̀rù òfin torí kọjọ́rọ̀ ọlọ́run ní fíwọn àjọ pé ẹ̀ dáhùn níbo ni ọ̀gá àforíkanlẹ̀ wà ebi irun ní ọlọ́run ni forí balẹ̀ fọ́lọ́ sì mọ̀ àwa tá à ń lọ. mi bá lè táà fi mànà táà ṣàlẹ́ṣà àwọn èèyàn kan wá jẹ́ lẹ́yìn wọn lọ́dún àgbọ̀ àwọn wá ń rárùn láàrin ṣùgbọ́n ẹni bá ń rárùn láàrin ìlànà orí ibú ni ọlọ́run jàmbá wọn nífẹ̀ẹ́ mi. ọlọ́run láàrin wà wá ìgbádùn wá kà yóò tún sí yóò

àti àwọn aláyọ̀ àwọn oní ọlọ́pàá wọ́n sa àwọn kí wọ́n lọ́wọ́ lọ́wọ́ àìsàn tí wọ́n há lé lórí tí èkó kò mo ti jẹ àbí ẹ̀kọ́ òní wa wọ́n yẹn láti pẹ̀lú ẹ wá máa kí wá wọlé ta eléyìí tó burú ni kí àwọn mí ọmọ àtàyè tí ẹ lọ gé lónìí àyà ti tẹ̀ táwọn ẹ yàrá rẹ nàá nàá lọ́dọ̀ lọ ẹ bá tún ẹ ti kí wọn sáà ah, ọlọ́run gbà yóò tún lọ́lọ́run ọ̀dà kí lọ́lọ́run mẹ́ta tiẹ̀ yóò sì gbogbo lẹ̀ ọlọ́ni àdùn ni wọ́n máa wá káàkiri tí a bá jọ kí 500 ní wọ́n rá mọ́sálásí wọ́n lọ àwọn ọlọ́rọ̀ ṣùgbọ́n káàkiri ogun ni oníjòkó onídọ́nà làwọn àjòkó tí ẹ bá máa ń tẹ́lẹ̀ omi ìṣe lọ́wọ́ báyìí kò tó sọ ìgbóhùn náà ò ní ṣe ìdàgbàpọ̀ ọdún ìgbà ọlọ́ni ọ̀sán fàyà lọ́rùn rẹ̀ ọ̀yà ó rí ìyà yìí ó rí ìbínú ọlọ́run ìlú pàtàkì ọ̀yíká ní ìlànà mọ́rúnlá ẹ̀wọ̀n láyà ẹ̀lẹ́ àwọn onímọ̀ ọmọ bí àtàkì mo ti sọ́nà àwọn àgbà ẹ̀jẹ̀ mo sọ lọ́nà anẹ́gbà ìyá ó sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ tó wà lórí pé ń wá ọmọ ó dàbò ọbẹ̀ ọlọ́wọ̀n ọba púpọ̀ lórí pé ń wọ́ ma ọmọ tí èèyàn bá wá tí èèyàn fi sọ pé wọ́n ṣe ara wà kò ṣàyè bá orí ìlànà fi ń tí wọ́n rẹ̀ ní wípé kò sí ẹnu dúdú lórí ẹ̀wọ̀n ọmọ ẹ̀jẹ̀ náà lè hewu ṣùgbọ́n kò ní gbogbo orí gbogbo orí hewu síbẹ̀ náà yẹ kọ́ kò sí olódúdú mọ̀ níbẹ̀ ní. ìyàwó jágàn torí pé ìrètí ó níbi tí ìrètí kóbìnrin ó bímọ ó nígbà tó máa dókun tó bá ti lè wọ ọmọ inú pọ́ọ̀sì ti ní ọ̀wà àmọ́ ìrètí ti dókun ìyẹn lójú oníyàwó òun àgbẹ̀rẹ̀ kìí ṣe tó lè bí. ó ní síbẹ̀ síbẹ̀ mọ́ tọrọ ọmọ ọmọdé ti ń tọrọ láti gbà wọn ti tẹ́ra wọn látọmọdé lóbìnrin ti wá di àrùn tó fi dàgbà débi pé kò sí nǹkan oṣù mọ́ tó fi dàrú tóbi di pé ọkọ náà sọ yìí ti ara ti di jẹkújẹkú ara òní gbé kẹmkẹm ó ní ìgbà ṣùgbọ́n ìgbàjọ́ mi ní mú ọlọ́run òye ń dákà ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀dá tí mo lè mọ̀ ẹ̀dá ìgbà tó. وهو قائم ìgbà tí ro dùnú omi bí mo di orí rọ ìwà lómi bí ọlọ́run ò ṣe fún ní ti ń fẹ́ yẹn kò fi rún lẹ̀ ìwọ́n lò mọ́ pé ìjọba ti kírun ọ̀run náà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ kan kí 19 náìtì kìíní kò sí ìbò kan tí wọ́n di nàìjíríà tí ó participate lọ kò sí ìrètí wa ó sì fẹ́ participate ní tàbí àwọn ẹ̀sìn nǹkan láyé àwọn tí ń wáyé wọ́n wá wọ́n júwe ọlọ́run ní tí wọ́n ṣe lọ́dún mẹ́rin lọ́dún mẹ́jọ ẹwọ́ bí wọ́n ti ń wà láti 19 ṣé 93 ni ẹgbẹ́ ọkọ̀ dìbò náìtì náà ní abiola ni náìtì tírì náà ní láti náìtì tírì ní kí ó ti kan tó wọ́pọ̀ di gómìnà ọdún kú ọ̀bẹ ó tó lọ sí bákì ààrẹ kò yẹ kí ẹ̀ tí ì mọ́ báyìí ẹ̀yìn yẹn dé tètè mọ̀ nǹkan báyìí. ìwà ìwà sàn lé ayé ọ̀rọ̀ lé àwọn míì náà táwọn òdì kílíàrí àwọn náà lo àwọn kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ mọ́tò àti pé ọ̀rọ̀ kílíàrí àwọn tí ń wáyé nù bó wá ní wọ́tọ̀ wá orin tí ò kí kan. báwọn ṣe ń sọ báwọn ń lọ ń múra wọ́n ń kan fi bóyá lẹ́nu bí ìdíkà tí ìjà ìfọ̀ àyàn ẹ̀kọ́ ló gbódù lọ́dún wá ti sí kùrọ̀ yìí máa sọ tí ọba sí kùrọ̀ yìí òun ní wá. ẹ dákun ìran pàtàkì kí ló dé tó bí ń kírun ní róòdù ní ojú òbí àwọn ní nígbà wọn ànà lọ́ àyùbá gàdìjà wọn ni bọ́lá ń bá ń ṣe ń tọ́ ń tẹ òwe fọlọ́ filẹ̀ tí ọba sì ṣe òtún ní ta lọ́wọ́ mi ní ìlúkọ àjọ mi yé tó bá ń ṣe ń tọ́ ń tẹ ó mọ̀ ọ́ wípé n tó ń ṣe sí dáadáa ó tẹ̀ra mọ́ ó tó máa bẹ̀ pé ọlọ́run mọ́jọ owó ẹ̀yìn tí ọba tó ń tì í wá ṣe ó tún wá múra kí ẹ ti gbé òkú abúlé ọlọ́run ti ní àkọ́gbọ́ òun lórí òkè ó jábọ́ orí ó jábọ́ àtòkè tó bá ti jábọ́ wa ó ní díẹ̀ tó ti jábọ́. àwọn akadé ní bùkátà àwọn òbí yá wọ́n fi òbí yá bùkátà wọ́n lọ fẹ́ ní kíní kan fẹ́ ń gbà lọ fẹ́ ń gbà lọ. ìdí àwọn padà gbà lọ́wọ́ rẹ̀ ó ní nìkan wọn láyé. ìrún pàtàkì wáyé bá ti lálá wọn rọ́kà ẹ̀hún. yáa yàrá ìdáhùn. dáàjà dé. صل صلاة التي بين المسافلة وبين خالفه تنهى عن الأثم صل الصلاة التي صل الصلاة التي بين المسافلة بين وبين خالقه وبين خالقه تنهى عن الحضور تنهى عن الحضور وبين خالقه تنهى عن الحضور بيننا صلي صلاه التي بين lọ. Ǹjẹ́ àgbà ti gbàgbé? Fọ́lú ìfọ̀lá dálẹ̀ bí Bàrínà Àbílà tó wà bàrínà kọ̀ọ̀lì. Adúpẹ́. Bẹ̀rùnà àdílé olórin. Fọ́lú ìfọ̀lá dálẹ̀ bí. lórí sọ́ọ́lì ìfọ̀lá àtàlẹ̀ sí láì náà àti ìlàjọ́rùn. Mẹ́gà wà lù wà lù wà lù. Bọ́sì. Ọya, gọ́ ìwù. Yìí. Ọmọ kàábẹ̀ bá gbé gínísì bá ń kọjú. Kàá kàríwó káàkiri bá ń gbé maikini sí báyìí kàlá ọ̀yá òkú mẹ́ka ó ti lójú ẹ̀bá gbé kíní sí i yí kíní ẹ̀bá yìí ó sì yí báyìí gangan ó tún ṣe tí wọ́n fi lè rí dáadáa sọ́lé sọ́lá tàílẹ̀ fi báyìí náà ń bàtà sílà tó ń bàtà ìlànà sọ́lé sọ̀láàtà ó ní máa kí wọn máa kí wọn alàbí báyìí nípa àrá ìlú tó ṣe ní kó sílà ní báyìí náà ní pátá wà báyìí náà kọ̀ lè fi Allahu Akbar tó o bá máa kí wọn ìmú sọ ọkọ̀ bọ̀dọ̀ iṣẹ́ máa ṣe lò sí sùúrù iṣẹ́ alákọ̀ọ́kọ́ ni pé ìmú máa sùn yàn lọ tó so zakari àmọ́lọ̀ àbúrò ẹ̀ dáhùn akọrọ̀bù máa yàkó láàbínú mẹ̀rọ̀bìhì wàhúwá sáàjì anẹ́sọ́lá àlewàsọ́lá ní gbígbà tẹ́ ó súnmọ́ lọ́wọ́ bá jùlọ tàbí forí kan ìwòlájúmọ́ forí kan ẹ̀ dáhùn tọ́ a bá forí kan ẹ̀rọ àwọn tí ń bẹ nínú ọ̀run nínú tó sọ̀yìn àjò lórí rí ọ̀pọ̀ ọlọ́run tó ní kọ́ máa lọ lẹ̀kọ́ máa lò òkè fún àwọn tí kẹ́ ní bá fáwọn èèyàn láyé wọ́n wà wájú wọn wọ́n yìnbọn fún wọn lẹ́yìn síbẹ̀ ní àárẹ̀ kọ́ kọ́ wá mọ̀rọ̀ ọlọ́run kọ́ wá sọ́ra rẹ̀ dẹ́ni ẹpẹrẹ ọlọ́run bó dùn ká sọ́yìn sọ̀lá sọ́yìn sọ̀lá bẹ́yìn bàtà wà bẹ́yìn àwọn tí nǹkan bá rú ọ lójú ọfẹ́ ṣe nǹkan kan ẹ̀mí rẹ mú kó o mọ̀ bá fi ẹ̀kọ́ kí làwọn ẹ̀mí bọ̀ lọ́sọ̀ àwọn ẹ̀mí rẹ sọ̀rọ̀ ìṣòro tó ṣe bọ̀ lọ́sọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ iná sí làmì méjì náà bí làmì méjì ó ti gbé ọ lọ sọ́dọ̀ ọlọ́mọ ó sì fi wàá kàdúrà bọ́bá fẹ́ yàwó tuntun tó ọ̀fẹ́ káàrin ìwọ àti ẹ̀kọ́ jà kó o tó súnmọ́ àná ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nítọ́tọ́ bá wọlé mọ́tà wà ń wara mọ́ sùn ní ọ̀sàlù aláàbí wọn ọ̀sàlù alá ẹ wá kọ́kọ́ kí iná tí làbí nìyà kọ́ dọ́wọ́lẹ̀ lórúkọ sàgbà kí ló kọ́ ní kí làbí. sọlá

iṣẹ́ ọlọ́ọ̀kejì tí mo wá máa ṣe ní wípé tó o bá máa kírun dáadáa ìrún ó gba ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ìwà máa ìrún máa kọ̀ fún yàn nípa kí yàn máa ẹ̀ṣẹ̀ ó ní wá pọ̀ níbi ìrún débi pípọ́ bá ti ṣàlùwà láwọn tó kọ́kọ́ kó sórí rẹ̀ torí yóò máa fọ ẹ̀ṣẹ̀ dàgbára rẹ̀. وإذا قيل لهم اركعوا لا يركعون ويل ẹjá parí rẹ̀ lórí kọjọ́ ti la ọlọ́ọ̀ni tí wọ́n bá láwọn ò ní gbàgbọ́ fi wọ́n lẹ̀ tàbí ayé hadith ń bá dáhùn yóò mẹ́nu ọ̀rọ̀ owó ní ọdún fẹ́ gbàgbọ́ lẹ́yìn àgbà kùránì sọ̀rọ̀ wọn láwọn ọ̀gbàgbọ́ àwọn eléyìí orí gbàgbọ́ mọ́ láyé tọ́lé ayé hadith bàdà bàdà al-Qur'an ọ̀rọ̀ wo lẹ́yìn al-Qur'an yóò gbénu onírúurú ọlọ́mọdé àsọ̀rọ̀ kùránù náà kùránù náà. subhanaka la hamdika